atọrọ orí ọ̀fẹ́ lọ́dọ̀ elédùà pé kélédùà fún wa lórí ọ̀fẹ́ ọkùnrin ọgọ́rùn márùn péré la fẹ́ kọ́lọ́gbọ́n. ìlú kan gòsìlẹ̀ kọ́kọ́ ń lọ ẹ ti gbọ́ nípa ibi tí omi gbóná àtomi tútù tí wọ́n ti pàdé bí ìyá ṣe gbégbóná nìyẹn tó bá gbégbóná bá wà tó gbóná ni. Ah, bí àwọn náà ṣe wò pé ah, omi tútù lọkọ mi gbóná bọ́n náà ṣe gbé tútù nìyẹn òun náà kàn domi tútù ni. ó mú ọwọ́ àlàáfíà rẹ ó fi bu omi tútù ẹ wàá gbéra lọ sí ìlú tí wọ́n ń pè ní ẹ̀rìkì ibi odò ilẹ̀ lọ ẹ bu omi kẹta. láti èní lọ inú túbú ló máa gbé títí tí bèèlà ò fi fọn ò tún fojú kan òòrùn mọ́. oyin bá mú fóònù mi wá. ẹ ló máa jẹ́ ẹ̀kì ojú àlá náà láti jọ lájọṣe èmi ò kí n báyọ̀ lájọṣepọ̀ lójú ayé ojú àlá ni. èèyàn báyọ̀ lájọṣepọ̀ lójú ọ̀run ó dẹ̀ pé pòun ti lóyún lójú ayé. àwọn ọmọ mi tó sì jáde ẹsẹ̀ ò kì í ṣàgbàlagbà kò ń ṣẹran ẹ̀ kí ló tó ń jẹ. tó bá wá di lọ́la ìwọ màjẹ́ẹ̀kì àti ẹwà àwa so yín pọ̀. tí wọ́n bá rán mi lọ sáyé kejì nǹkan méjì ni màá ṣe. àwọn bíbù tí mò ń dáhùn sọ yín wọn ò jẹyàn wọn ò jẹ ẹranko ojú wọn kọ èèyàn ojú wọn kọ ẹranko mímí ìtẹ̀múrẹ́ ò tọ́jẹ́. àwọn ò lágbára lórí ènìyàn o ṣùgbọ́n a ní agbára lórí ènìyàn tí Ọlọ́run dá tí kò gbọ́rọ̀. ọ̀gbẹ́ni kò sóyún kan bí kan tó gbọ́ ó fẹ́ máa tún ẹni. ọmọkùnrin ti gbéra ẹ ká pákó tó dọ̀hún. ẹ béèrè omi àbáláyé tí ń sunbọ̀ láti orí àpáta. lóòótọ́ ó ti bomi ẹ jẹ́ ká wàrà tó fẹ́ fi dá